àwọn wá iṣẹ́ ọlọ́ọ̀bà nìkan lápò níbi aburú ẹ̀mí wa àti aburú iṣẹ́ ọwọ́ wa ẹni tí ọlọ́ọ̀bà nìkan lọ́bà fi mọ̀ òun ẹni tó mọ̀nà ẹni tó lọ́ọ̀bà nìkan lọ́bà ṣì lọ́nà kò lè mọ̀nà láíláí kọ́lọ́ọ̀bà nìkan ọlá kó má ṣe wà lọ́nà èyí tó fi ń dáa jù nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ lọ́ọ̀bà nìkan ọlá ni èyí tó fi ń dáa jù nínú ọ̀nà ọmọ òun lọ́nà òjíṣẹ́ lá muhammad sallallahu Alaihi Wasallam àtọ̀rọ̀kọ́ ọlọ́wọ́ ọlọ́wọ́ bá àlékẹ́lá kó bá ṣe kí àti fúríṣẹ́lá muhammad sallallahu alaihi wasallam àti àwọn ará alé àtàwọn sàbí àti gbẹ̀ tí ó bá tẹ̀lé ojúpọ̀nà tánàbílà kalẹ̀ tí di ọjọ́ kẹrin kọlọ́mbà ní kí ọlá ó ka àwa náà kún ara àwọn tí ó wà ní ojú ọ̀nà yìí kọlẹ̀ nàbí zayd alkairawani almaliki jima'ul adab alkhair wa azimatu tatafarra fi arba àti ahadith من كان يؤمن بالله واليوم الآخر فليكن خيرا أو ليصمت من حسن إسلام المرء تركوه ما لا يعنيه وقوله للذي اختصر الله الوصية لا تغضب وقوله لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه ìkan àwọn àfáàgbà أبي زيد الكيرواني wọ́n sọ yí pé gbogbo dáadáa tó ní ṣe pẹ̀lú wa wa ìbọ́mọ̀lá kejì lò lọ́nà tí ó fi yọ́lọ́wọ́ bá lékiọlá tó fi yọ́lọ́wọ́ bá lékiọlá tó fi yọ nínú ìbára wa lò yìí kò kọjá hadith mẹ́rin yẹn ní pé ìbọ́mọ̀lá kejì lò tí ò fi ní di pé lọ́jọ́ gbìlà kìáma èyí ó jẹjọ́ níwájú ọlọ́wọ́ bá lékiọlá àwọn ahadith mẹ́rin yìí àwọn ni wọ́n ṣàlàyé ẹ̀ ó wá ka àwọn ahadith yẹn ó ní hadith alákọ̀ọ́kọ́ òdíṣẹ́lá muhammad sassan sọ pé mankana yóò bin billahi wal yawmil akhir gbogbo ẹni tí ó bá nígbàgbọ́n ọlọ́ọ̀bá àlékiọlá àti ọjọ́ kẹyìn ògbà tó bá ti mọ̀ yí pé dáadáa kọ́ ni ó jáde òun kó ṣe kí ní kó dákẹ́ ilé hadith alákọ̀ọ́kọ́ hadith ẹlẹ́ẹ̀kejì òdíṣẹ́lá mọ́sánsáwọn pé min islam mari nínú pé islamu èèyàn dá pẹ́yàn gbọ́ islamu èèyàn tàrùkúhù malaya àníyì o ní kíyàn fi tí ó kanyàn kíyàn fi sílẹ̀ hadith ẹlẹ́ẹ̀kẹta arákùnrin kan wá bá nàbí sọ̀rọ̀sọ́lá o ní ni rẹ mọ̀hánmà sàsọ́tẹ́lẹ̀ fún mi advice ni. قال النبي صلى الله عليه وسلم لا تغضب ما بينو فردد مرارا النبي صلى الله عليه وسلم وصور إليك ردده مرارا وصم لا تغضب لا تغضب لا تغضب ما بينو ما بينو ما بينو لي حديث لكتا وني ري حديث لكني tó yẹ pé òun ní gbòǹgbò dáadáa òun ní gbòǹgbò wà òun lọ́rọ̀ tánàbí sọ pé láyé mẹ́nu àhàdùkù ìkankanú yóò lè ní ìmáni hátà yòhíbalì àhíhì tí ó fi nífẹ̀ẹ́ fọ́mọ làkejì ẹ̀ ma yòhíbúlì nẹ̀fẹ̀sẹ̀ in tó nífẹ̀ẹ́ fún ààrẹ yẹni pé tí yàn nífẹ̀ẹ́ fára ẹni kí yàn nífẹ̀ẹ́ fọ́mọ làkejì àwọn yàtọ̀ síwájú wọ́n ni ẹ̀rí àdíta alákọ̀ọ́kọ́ tàbí sọ pé tó bá ní dáadáa sọ kúdákẹ́ haza lè dọ́pùtì lìsàn pé hadith ń sọ fún wáyé pé ọ̀ràn yàn ní kí yàn ṣe kí ni kò ṣọ àwọn ẹ̀ ìgbà tí Mu'adh bin Jabal radiyallahu anhu tó ń bèèrè lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam pé kí ni mú mi wà aljanna tí ó sì mú mi jìnà síná tánàbẹ̀rẹ̀ sí ṣàlàyé gbogbo ẹ̀ fún ó wá débi kó ní hálà àdúrùkà alàmìláàkì dhalika kulli ṣe wọ́n sọ ohun tí ó jẹ́ tó jẹ́ ọba ọgbà wọn nǹkan yìí tó jẹ́ kọ̀ǹtró ya Rasulullah bẹ́ẹ̀ ni ẹ sọ fún mi òṣìṣẹ́ lábọ́ sọ̀sán wa gbá wọn ẹ̀mú o ní kó fa àríkà àdá ṣọ́ àwọn rẹ̀ so àdífẹ́ aláwọ̀kọ́ pé tẹ́yìn bá ní dáadáa sọ kó kú dákẹ́ yìí ó ń ṣàlàyé pé kíyàn ṣe kíni kíyàn ṣọ e, àwọn èèyàn ìwá ṣọ ahọ́n yìí yóò mọ bẹ lórí pé ìṣọ́ ahọ́n níbi tọ́lọ̀ ọba àlékè ọlá sọ yí pé èèwọ̀ ni bí kíyàn ṣe nàmímà kíyàn gbọ́rọ̀ lágbájá kó lọ sọ fún tàmẹ̀dùn ní ìsọfún tí ó dá wàhálà alẹ́ láàrin wọn in tí ò ṣojú èèyàn kí ẹni pé ojú mi báyìí ló ṣe kí wọ́n sì máa fi ránlẹ̀ pẹ̀tọ́ nǹkan báyìí báyìí náà ló ṣẹlẹ̀ kí wọ́n sọ́ọ̀rì èèyàn kó sọ lẹ́yìn gbogbo eléyìí ó wà lára tánù sàsàm sọ pé tó bá ní dáadáa sọ kò gbogbo dákẹ́ hadith ẹlẹ́ẹ̀kejì ipe lára dáadáa ìsìláàmù èèyàn lára pé Islamu èèyàn pé gbìyàn bá gbọ́yẹ́ òní pé kíyàn fi tí ó kàn yàn kíyàn fi jù sílẹ̀ eléyìí ó lè wá sí wa nílá ká ìpé tó níta sọ ní pé tó tí lágbájá àti lágbájá bá ń jà ká má dá sí tó gbọ́n sọ fún wa pé mínú islam bá i tàrùkúhù mẹ́lẹ̀yà ni ṣùgbọ́n bá wọn fà ṣe wò ó wọ́n ní pé tí ò kan mùsùlùmí orin tọ́lọ́ ọba àlékè ọlá kọ́ ọ̀ من المحرمات àwọn tọ́lọ̀ ọba àlékẹ́lá ṣe léèwọ̀ wal makruhat àwọn tọ́lọ̀ ọba àlékẹ́lá kórira wọ fudulul mubahat kódà káwọn nǹkan wá jẹ́ tọ́ pé pé nǹkan ẹ̀tọ́ ni nípìnlẹ̀ kéèyàn wá tara bọ̀ débi pé èèyàn ṣàṣejù ń bẹ̀ ọlọ́run ọba àlékẹ́lá ò fẹ́ kéèyàn ṣe lè náà àwọn afáṣàlàyé igbé tí wọ́n bá ń gbìyànjú tó ń sáfẹ́ wọ̀ tó sì ń gbìyànjú láti máṣẹ́ lọ́wọ́ bá àlékẹ́ láṣẹ́ lára abi tí ṣe ìtọ́mọ fi wọlé ẹni yìí kì í ṣe tó jẹ́ haram ìtọ́nà ọba àdìjábá sí kọ̀ tó jẹ́ mọ̀kúrò kò ní débẹ̀ ṣùgbọ́n lára ṣe ti máa ń wọlé ní pẹ́tò àwọn tó jẹ́ tọ́ yẹn á jẹ́ tara bọ̀ débi yí pé a wá padà kó haram yẹn náà tẹ́rùkù mẹ́lẹ̀ yà ní ìhí in tí kan mùsùlùmí onítọ́nà ọba ọlákọ̀ àbí in tó ọba ọlákọ̀ àbí n tó ẹ́ pọ́lọ́wọ́n bá níkẹ́lá ṣe lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n tí ìyẹn wá ṣe dépò àṣejù so eléyìí a máa sọmọ pé tó ń tó jẹ́ ìwò kàn wá tó bá yẹ pé tó èèyàn méjì ń jà ní eléyìí kọ́ ni tá à ń sọ torí pé a máa kàn wá ń gbà míì ọlọ́run bá àdíkẹ́ ká gbìyànjú àti parí ìjà láàrin àwọn méjì tàbá parí ìjà ẹ fa imbagot ìdáhùnmá alẹ́lẹ́kọ̀ọ́kọ̀rọ̀ tí kan bá tún wá kọjá àlà lẹ́yìn bàtà parí ìjà tó ní kálukú tí wọ́n dún sáyé ẹ̀ tí kan bá wá kọjá àlà nípa ẹni tó ń bájà yẹn ọlọ́wọ́ bá rí pé àwa àwa papọ̀ àjọ̀gbọ́n àjọ̀gbọ́n àbíká gbọ́gbẹ́tò ìyẹn kan kù kátà ràn lọ́wọ́ wa bóyá wà nípò pọ́njú àbí nǹkan kan ṣe kágbótó wọ́n ti ọmọ pé mínú islam mẹ́rì ìrọ́ e, ní tí islam sọ̀kọ́ ni in tó bá dé wọ̀ in tó jẹ́ ọlọ́run bá lékè lọ́wọ́ nífẹ̀ẹ́ sí àwọn eléyìí nàrábì sọ fún wáyé pé kò kàn wá ká má lè tẹ́rìkì fudul fudul mubahat ká gbégbó tí ò bá kàn wá ká gbèjù sílẹ̀ wàkóòlù wùlì lẹ́yìn ìfitọ́sọ̀rọ̀ tánàbí ń sọ fẹ́ni ẹ̀yí pé sallallahu alayhi wa sallam látàgdọ́b látàgdọ́b àwọn afá ṣàlàyé wọ́n ni alùgọ́dọ̀bù gọ̀láyánì kan lè dẹ́fẹ̀ àdá àwọn ìntẹ̀kọ́m mìíràn àdá ìtàn pé níbinú alùgọ́dọ̀bù òun ni pé kí ara èèyàn gbóná láti fẹ́ ti ń tá a pè ní ìnira wá fẹ́ gbẹ̀san olùrànlọ́bí sọ fẹ́ ni pé látàgbọ̀ tó dípá àwọn èèyàn sọ yí pé tí ìbínú bá dé èèyàn sọ́bà máa kọjá rẹ̀ kódà ara àfà tó lẹ́pẹ́ tó irú ìbínú tó lẹ́pẹ́ tó ojú èèyàn ó pọ́n ara yóò gbóná kò ní mọ tó ń ṣe mọ́ kò yàtọ̀ sí kíni bí pé èèyàn yàwé ọ̀pọ̀lọpọ̀ gbàsè ní ìbínú tí èèyàn bá bí tó kọjá àlàbáyì nígbà tí ìbínú yẹn bá lọ tán èèyàn sábà máa rìgírẹ́tẹ̀ ilé náà nídìí àlàyé àwọn obì kan wà tó jẹ́ pé òjíṣẹ́ ńlá mọ́sàsílá fúnra máa bínú ṣùgbọ́n àwọn èèyàn ṣàlàyé pánu bí ò ní bínú àfìgbà táwọn èèyàn bá lùgbà ọlọ́run bá ní kíọ́lá so èèyàn wá lùgbà ọlọ́run bá ní kíọ́lá yìí lọ́nà náà sọ̀rọ̀ sọ́lá àwọn èèyàn pín sọ́nà méjì tó bá pẹ́ ni tí ó mọ̀ ni tó bá ní ìbéèrè ẹ̀ṣẹ̀ gba islam àbó ọ̀rọ̀ ẹ̀sìn ò tí ì so kódà kó ṣe ń tó tóbi ó súnmọ́ kánú bí gbọ́ngàn wò ó kó rẹ́rìn-ín kókò correct nǹkan yẹn bí arákùnrin tó wọ́tọ̀ sínú mọ́ṣálásí àwọn àdíkù tó mọ́ pé ẹni àrọ́bí ni inú aṣálẹ̀ lòun ti wá ń tí ẹ̀ àwọn lárúbáwò oko òun dẹ̀ dénú mọ́ṣálásí ó bẹ̀rẹ̀ sí nítọ̀ síbẹ̀ so àwọn èèyàn rí wọ́n fẹ́ dájú àníbẹ̀ sílẹ̀ jó parí ìtọ̀ ẹ̀ ìgbà tó parí ìtọ̀ yẹn àníṣọ́sọ́ra wá pé tó ṣe ní fún àwọn nǹkan wa yìí in ta ṣe mọ́ṣálásí fún ni wá jọ́sìn fọlọ́ọ̀bà lékiọlá kọ́ ó wá pa àwọn èèyàn láṣẹ pé tó ẹ gbé bọ́kẹ́tì omi kan ẹ̀dá lórí ìtọ́ ẹ̀ bóyá pé ntẹ́ni ṣe ń tó síríọ̀sì ni anúbísọ̀ sọ́lámù ò ṣe kí ni kò lé mọ́ pé tó nǹkan tẹ́ ṣe lélẹ́yìí ẹ̀jẹ̀ okùn bẹ̀ àwọn fọ́ ṣàlàyé pé tó máa fẹ́ dá dúró gan ẹni tí ó mọ̀ gangan ibi tó ra tọ̀ sí yẹn ìtọ̀yàn ní mọ́ mẹ́ bá ṣe ń lé lámàtọ̀ káàkiri so ìgbàtà lè bí wọ́n ṣàlàyé fún pé ah, mọ́ṣáláṣí nǹkan báyìí nǹkan báyìí ẹni ẹ̀tọ́ wọn bí allahumma irham muhammadan irhamni warham muhammadan wàlẹ̀ tarham ahadan min ba'dina aukamaka ìrọlọ́wọ́n bá àdíkẹ́lá bá ń kí ànábì kò sì kẹ́ ìmì náà lẹ́yà méjì bá kẹ́ nǹkan mọ́ lọ́sí wọ́n kírun lẹ́yìn òjíṣẹ́ lásìlọ́sẹ́lá òun ò dẹ̀mọ́ pé àkí ń sọ̀rọ̀ ní lórí irun ẹnìkan bá sí ẹni ẹ̀ṣẹ̀ alhamdulillah ìbàtẹ́ni yìí sí tó ṣe alhamdulillah muawiya òun sọ wípé yàrá amúkànlá ìgbà tó sọ yàrá amúkànlá àwọn yóò wípé àkí ah, sọ̀rọ̀ lórí irun wọ́n ń wo wọ́n ń fọ́ gbá ìgbà táwọn èèyàn wá kírun tán ó ní pé àrẹ́bí wa dojúkọ ó ní wàláhì èmi ò rẹ́ nìkan tó jẹ́ olùkọ́ tó da tó muhammad ní wàláhì má ṣàtàmánì wà má sàbánì pé wàláhì kò bú mi kò sì sọ̀rọ̀ òdì fún mi ó kò ṣàlàyé pé ta bá wà lórí irun ìrántí ọlọ́run bá àdíkẹ́lá wà fún àkí ń sọ̀rọ̀ àkí ń ṣe báyìí àkí ń ṣe báyìí ṣùgbọ́n fáwọn ẹni tí ó mọ̀ lélẹ̀ tó bá pẹ́ àwọn tó mọ̀ àbáwọn táwọn bíi fíìpé ó yẹ kí wọ́n mọ̀ ni àná bí a máa lé ń gbà míì ìkọ́nà àwọn sàábé òjíṣẹ́ ńlá mọ́ adùn jabal tí bá ṣe mistake ó máa ń kírun fáwọn èèyàn so tó bá ti wá kírun àwọn súrà tó máa ń lò máa ń gùn arákùnrin kan wá wá wọ́n ní gbogbo gbogbo tí ẹ̀yìn kí gbogbo àwọn súrà tẹ́ ń lo ibi òráyè ẹ̀ ń tèmi pé járun lẹ́yìn ẹ̀ ni òun bá lọ dáhùn tiẹ̀ kí ìgbà tó dáhùn tiẹ̀ kí mọ́ adùn gbé ó súnmọ́ kẹ́ni jẹ́ mùnàfíkì ẹni ọgbẹ́ mọ́ ni ṣùgbọ́n nǹkan kékeré yìí bánu bẹ́ẹ̀ ni ẹ ṣe lọ sọ fún anábì táwọn bíi pé mu'adh ojú pípọ́n lànà mi fi bá mu'adh lò ó ní àfàtánù àǹtayà mu'adh ṣó o fẹ́ máa kọ́ èèyàn sí fìtínà ni ṣó bá ti bẹ́ni tí ó mọ̀ bá ti bá a lò tó bá ṣe tó bí ni nínú pàápàá jùlọ lọ́nà ẹ̀sìn ó yàtọ̀ sí bá ti bẹ́ni tó tó mọ̀ bá ti bá a lò so ìmábínú yìí yóò ní ṣe ìmábínú yìí yóò ní ṣe pẹ̀lú pé èyí ò bínú nígbà táwọn èèyàn bá ń kọjá ìlà ọlọ́run bá lékeọlá tí wọ́n bá níyàwó tíyàwó ẹ̀ wá rìn nìkùnrin àbí tó ń ṣẹ̀ṣẹ̀ kúṣe tí wọ́n pé tó ọkùnrin àmọ́ bínú irú ìyẹn lè gbé ọ̀wọ́ náà ẹni tíyàwó ẹ̀ rìn nìkùnrin àbí tó ń ṣẹ̀ṣẹ̀ kúṣe the youth ní ṣẹ̀rí àpẹẹrẹ níbẹ̀ irú ẹni yìí ó lẹ́tẹ̀kọ́ lọ́wọ́n bá lékeọlá jẹ́yìn àlọ́gbìn àlùkìyàmọ̀ pé responsibility ọkùnrin òní kó ṣe kí ni kó mójútó yàwó kó sì mójútó mọ́ ọlọ́run bá jẹ́ sọ́nsọ́rọ́tò nìsa ó ní àrùjálù kọ̀wàmúnà alẹ́ responsibility obìnrin ọwọ́ ta ló wà ọwọ́ àwọn ọkùnrin gẹ́gẹ́ náà lọ́wọ́n bá jásọ fún wọn sọ́rọ́tò tahrim òní àyẹ́lẹ́dí ní amànà kó àǹfúsàkùn ẹ̀ṣọ́ ara yín wà àhlíkùn àti àwọn ará alẹ́ yín àìníṣà òkun wà àwùládùkùn àwọn ìyàwó yín àtàwọn ọmọ yín ọ̀nà èèyàn ní kíyàn pàṣẹ dáadáa fọ́mọ àtìyàwó ọ̀tọ̀ ní ká sọ kó má gbọ́ ká gbìyànjú kó yarí ká lè take the necessary step ọ̀tọ̀ ní kí wọ́n gbé tó rẹ̀ eh, kò ṣe gángan eh, ẹjọ́ máa ṣe tiẹ̀ lọ kí náà bá tèmi lọ eléyìí ó lè mú ni wọn náà lọ́wọ́n bá àlékè ọlá ìmábìínú tó lọ́wọ́n bá àlékè ọlá tí àná bí sàlámù ṣàlàyé nù hadithi yìí nípa tó bá kàn wá gbọ̀ngbọ̀ngbọ̀n ni òdíṣẹ́ lámọ́mọ́sọ́lá sẹ́lẹ̀ ó ní pé tí yẹn bá ń bínú arákùnrin kan bínú ṣojú ẹ̀ àníbà rí pé mo dẹ̀ mọ̀ nǹkan kan o tẹ́gbẹ́ tó bá sọ ìbínú yóò sì lọ kó la rẹ̀ pé tí yẹn bá bínú kó sọ àwọn òbí láàyè mí na ṣe ìtọ́ ni rọ̀jì tí yẹn bá ń bínú tó pé tó inú bí mi lóòótọ́ tí yẹn wà lórí ìdúró àní kí yẹn ṣe kí ni kí yẹn jókòó tí yẹn bá wà lórí ìjókòó ó ní kí yẹn ṣe kí ni kí yẹn dọ̀bálẹ̀ wọ́n lé kéèyàn control ìbínú èèyàn doctor nurse kéèyàn fi lè rí rẹ̀ control ni kó má ṣe ń tó ẹgbẹ́ tó bá ṣe tán yóò padà máa kábàámọ̀ ní lórí kọ́lọ́mbà àlékọ́lá kó fún wa ní àgbọ́yé ẹ̀sìn. hadith ẹlẹ́kẹrin pé ẹ ní nígbàgbọ́ láyọ̀ mìíràn ahadukun hátà yóò hibbali àhíhì má yóò hibbali àfi tẹ́ ẹ bá tó nífẹ̀ẹ́ fọmọ ìyá yín ń tẹ́ nífẹ̀ẹ́ fún ara yín láyọ̀ mìíràn ẹni nígbàgbọ́ yìí kò túmọ̀ sí pé mùsùlùmí ai ìmánukum láyẹkún kámìlà ìmánu ẹni tí ò bá nífẹ̀ẹ́ fọmọ ìyẹ́ in tó nífẹ̀ẹ́ fún rẹ̀ ìmánu èrò lè pé àgbà tó bá tó nífẹ̀ẹ́ fọmọ ìyẹ́ in fún ààrẹ kódà ẹni tó bá ń polongo islam tó ń ṣàlàyé pé tó islam lọ́nà fẹ́ni tí ì ṣe mùsùlùmí hadith náà ni ó máa wò pé tó ìdí tá a fi ń ṣàlàyé islam fún ẹ pé kò gba islam kì í ṣe tó gbà kórìí rẹ̀ tó ń ṣe torí pé a fẹ́ pé báwo ti wà jẹ́nà kí wọ́n náà wọ̀ ni ẹni tó fẹ́ bá ti ṣe mùsùlùmí sọ̀rọ̀ pé kó wọnú islam nísìn tó wẹ́ pé n tó tì í lọ́gbọ̀ọ́gbọ̀n láti lè sọ láti lè ṣe nǹkan yìí ni pé èmi ò mi ò fẹ́ kó jóná mi ò fẹ́ kó wọnú náà torí pé n tó bá kú sórí ẹ̀sìn mi tó yàtọ̀ sí islam yóò wọná ni o ọlọ́run bá àníkẹ́lá ò bẹ́yàn kò bẹ́ níbọ̀dì náà ilé a fẹ́ ṣàlàyé islam fún ó túbọ̀ sí pé àní bu ó túnbọ̀ sí pé àní bú tó ń pè lọ́lọ́run bá àdékẹ́lá kọ́dà kúrán sólè fún wa ó ní wàlá tẹ̀súbú ẹ̀lẹ́dínlẹ̀ yẹ̀dùnúnà mìndúnilà fàyẹ̀súbù lọ́ha adúmọ́mìrì ẹ̀mì kí ọmọ ọmọ ṣọ̀gbọ́n nísìn àbí kó ń bò kúta àbó ń bọ̀ pẹ́ báwọn pé òkúta yìí àtọ̀pẹ́ yìí kò wúlò fún àwọn aláfa tó fi so eléyìí so ìfẹ́ pa àfẹ́ kó wọná kódà kó má jẹ́ mùsùlùmí láfi ṣàlàyé nǹkan yìí fún bákan mùsùlùmí táàrí pé ó ń dẹ́ṣẹ̀ ìfẹ́ pé tó àfẹ́ kọ́lọ́wọ́ bá àlékiọlá jẹ́yìnyà láàfin máa bá sọ̀rọ̀ pé ó títẹ̀ mú yìí ọlọ́wọ́ bá àlékiọlá jẹ́yìnyà lọ́jọ́ ìgbìlà kìámọ́ ó súnmọ́ kó jẹ́yìnyà o igbó tẹ̀ mú yìí ẹ̀ṣẹ̀ báyìí ló wà fún o yóò affect yín o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ábẹ́ni yìí sọ̀rọ̀ lọ́lọ́fi sọ fún wa yìí pé tá a bá pè bilhikma wàlímọ́ ìlà hasana wàjàdìlhùn bílẹ̀ tìyà á bá àwọn èèyàn sọ̀rọ̀ ń pẹ́ ẹ̀sìn bil hikma pẹ̀lú làákàyè wọ̀lùmọ́ ìlà hasana tí ò bá gbá á ṣe wáàsí tó fi ń dájú fún tó bá di fanfa wàjà dílùm kódà tó bá ṣe fanfa láàrin wa nǹkan yìí ìwọ ni nǹkan yìí kéé ṣe wọ wàjà dílùm bí lẹ́tì yà àṣà nínú sọ́yìn muslim òdíṣẹ́ láàmú mọ́sálásálàm wọn lára wọn bá ní israel àwọn méjì wà tí wọ́n jẹ́ ọ̀rẹ́ àbọ̀mọ̀ ẹ̀yà ìkan ẹni tó mójútó ọ̀rọ̀ ẹ̀sìn ni ìkejì kìí ṣe tó mójútó ọ̀rọ̀ ẹ̀sìn a máa dẹ́ṣẹ̀ a sì máa padà ó wá kan èyí tó mójútó ọ̀rọ̀ ẹ̀sìn yẹn pé ẹ̀ṣẹ̀ mi ló tún dá yìí ó ní wọ́lọ́ọ̀hì láyẹ̀fìrọ̀láwọ̀lẹ́kà ó tó ṣe yìí tó ṣe yìí pé mo fọ́lọ́ ní dáríjì yẹn ọlọ́run bá kéèyàn wo pé tó lẹ́wù tí mo dé nípa aṣẹ́ olóore yìí ó fún mi lọ́pọ̀tunity láti decide ẹni tọ́lọ́wọ́n bá àlékè ọlọ́wọ́ dáríjì àtẹni tọ́lọ́wọ́n bá àlékè ọlọ́wọ́ ní dáríjì lára àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi ni èyí ò lọ́pọ̀tunity eléyìí ló fi yẹ́ pé tó kódà kéèyàn máa ṣẹ̀ṣẹ̀ tó jẹ́ṣẹ̀ ńlá lódì ìwọ̀n ìgbà tí ò bá tí kó sẹ́bọ amọ̀sẹ̀ pé tó ń tó ṣe yìí yẹ̀sítẹ̀ẹ́kú àlòkúùbà ó ń lẹ́tọ̀ọ́kọ́ lọ́ọ̀bà àlékè ọlá jẹ́ńyà so kọ́ ẹ pé níta ń sọ ẹ̀rọ ọba àjá ṣèlérí àgbẹ̀ tó bá ṣe báyà jẹ́ yà báyìí níta ó mọ̀ sọ lórí àwọn náà ni pé tó n tó ṣe yìí o lẹ́tọ̀ọ́ kọ́ lọ́wọ́ ọba àlekíọ́lá ṣe kí ni kó bí ẹ lọ́jọ́ gbèrè àlekíámà ẹ̀ ń tọ́ lọ́wọ́ fi síná kò sẹ́ni tó mọ̀ láàrin èmi àti ẹ̀yin wọ́n lábí tẹ́lẹ̀ kẹrin yóò mọ̀ kọ́ wa nípa yí pé ìgbà ìyá wa yóò mọ̀ sọmọlàkejì wa lóde ìwọ̀n gbà tó yẹ pé bá fi ń bá lò níta fi ń bá a ṣe níta fi ń bá a sọ̀rọ̀ ni pé níta nífẹ̀ẹ́ fúnra wa a nífẹ̀ẹ́ fún a nífẹ̀ẹ́ fún òun náà kọ́lọ́mbà àlékè ọlá fún wa ní àgbọ̀yé ẹ̀sìn ọlá àti tó lágbára. بسم الله الحمد لله ثم الصلاة والسلام على من لا نبي محمد نبي الله صلوات ربنا وسلامه عليه وعلى اهله وصحبه وكل من استنى بسنته واهتدى بهداه إلى قيام الساعه Ibn Abi Zayd al-Qayrawani, one of the topmost Maliki scholars, said that when you talk about character and good behavior, all good character, all good behavior are regulated by these four hadith. The first one, he said, this is the hadith in which the Messenger of Allah said, Man kana yu'minu billahi wal yawmil Whoever believes in Allah and the last day, let him say what is good or keep quiet. Now when you realize that the Prophet, the Prophet says that if you have the fear or you are certain that what would come out of your mouth would be something negative, then it is better you keep quiet instead of you saying that thing which is evil or negative. So that this one, this hadith, other scholars say this hadith regulates what we do with our tongue. So when we say that something is bad and we ought not to do it with our tongue, it means that in one way or the other, Allah subhanahu wa ta'ala has condemned this thing. And we have a lot of things that Allah subhanahu wa ta'ala has condemned that we do with our tongue. One of them is backbiting, slander, libel, and so on and so forth. Everything that the Sharia has commanded, we refrain our tongue from doing. All these things are deemed to be evil. And when we fear that is what we want to utter, then we are supposed to keep quiet. Little with cursing people, abusing them, making mockery of them. When we know that what will come out of our mouth is evil, then we are supposed to abstain from these things. We also note that Mu'ad ibn Jabal, when he asked the Messenger of Allah about those things that will bring him close to Jannah and take him far away from hellfire, the Prophet explained everything to him. At the end of it all, he said, Let me tell you what will guide all these things, what will control all what I've said. And Master Blaze tell me. Then Prophet held his tongue and said, Control your tongue. So may Allah SWT make it easy for us, to control our tongue. The second hadith, the Messenger of Allah said, Min husn islam mar'i tarukuhu ma la ya'ni. It is of the beauty of the perfectedness of a person's Islam to abstain from what does not concern him or her, as the case may be. What does not concern us also is defined by the Sharia. We are not allowed by the Sharia to spy on others. Allah says in Surah Al-Ujurat, وَلَا تَجَسَّسُوا We don't spy on others. We don't have false beliefs about people that will prompt us spying about them. So what concerns us here, or what does not concern, concern us here, is what Allah has prohibited, or what Allah has decided is disliked, or even those things that are allowed going into them so much that at the end of the day becomes extreme, the Sharia also prohibits it. So it doesn't mean that if two people are fighting, not say, well, it does not concern me. If you have the opportunity of breaking the fight without harm coming our way, it is incumbent on us to assist at, at, at that junction. If something evil is happening, we don't say it does not concern me because part of our Islam is to do what is called al amr bil ma'ruf wa nahyu anil munkar, to command what is good and then to prohibit what is bad. If we cannot stop it with our hand, we say it with our tongue. If we can't say it with our tongue, at least the weakest of what we can do is to hate it in our heart. So, Ulama said this would make us abstain from those things that do not concern us. And everything prohibited by the Sharia is what does not concern us. The third one, a man came to the Prophet ﷺ and asked them, O Messenger of Allah, advise me. Give me a, a model of what I'm supposed to work with. And Prophet said, La tagdab, do not get angry. La tagdab, do not get angry. He said it repeatedly. Scholars said, Look, it is natural for the human being to get angry. The Prophet is saying to things here. Do not go to things that will make you angry, one. And then when you are angry, learn how to control yourself. So the Messenger of Allah said, saw a man who was very angry once, and he said, I know something, if he says it, this anger will leave him. So if he says, So when you are angry and you are standing, then sit. If you are angry while sitting, then lie down. All this to control our anger. But also about anger, the Prophet himself actually gets angry, but he gets angry in specific circumstances. When he sees that the boundaries of Allah subhanahu wa ta'ala are being violated. What it means, what I mean by the boundaries of Allah is when he sees things that Allah has prohibited being committed by people he can control, of course, the Prophet ﷺ would get angry. So I give an example here. If one has a wife that is misbehaving or a child that is misbehaving, and it is within one's control, one's capability, one's capability to control that person, well, they've told us that what does not concern us, we should not know. It concerns you. In fact, you will be asked about your wife and your children. Allah says, amanu, O you are faith, ku anfusakum. Protect yourself and then your family, your wives, your children from the fires of hell. If one did not control them the way he ought to do, then he is liable to be questioned by Allah subhanahu wa ta'ala. And then the, la the last one, because of the time, the Messenger of Allah says, You will not have perfect faith until you love for your brother what you love for yourself. This was a very important principle. Even in dealing with people who are non Muslims, we do not deal with them based on hatred. We deal with them based on the fact that we do not want them to enter hell. The Quran is very explicit. If you die as a non Muslim, you go to hell. So when we deal with them, we deal with them on the basis that yes, we love Islam for you because that is what we love for ourselves. So also, the person who is committing a crime, We hate that Allah punishes that person on the day of resurrection. So we appeal to him or her, what you are doing, the Quran frowns it with this evidence, the Sunnah frowns it with this evidence. We do not want you to be punished by Allah subhanahu wa ta'ala based on the fact that we love for you what we love for ourselves. And when, when, we, when we discuss with people on this basis, we will not do so arrogantly. Because when we are arrogant, when we are pushed by our own piety, to that level of arrogance, it becomes something dangerous for us also. So I cited a hadith as narrated by Imam Muslim in the Sahih that there were two people in the children in the time of the children of Israel, during the time of the Prophet Musa alayhi One was pious and the other was not so up and doing as regards Islam. So the one who was pious was always admonishing him and advising him this haram, this, this, this, that. But the other one does not listen. So he became angry one day, and one was Paul said that Wallahi, I swear by Allah, Allah will not forgive you. And I said, Because you have now arrogated powers that belong to me to yourself, I have decided to forgive him. And you, that were, you were motivated by the good deeds you assume you have done, I have rejected all your good deeds. So one is prompted by love of others in commanding the good and forbidding the bad, it never ever gets to that level of arrogance. May Allah subhanahu wa ta'ala give us a firm understanding of, of the deen. Inna wali dharika wal qadr ali. Uh, inshallah, next week, I think that should be the next week Saturday.